To Kido. matter everything I want to do, I want to Straight up to my eyes, baby girl, why you don't talk? Oh, the way you move that is slow one. I know go do yourself like talking, but mental studio and do like producer. I no go play yourself like Katri Kat. Why they play with my feelings, feelings, feelings, feelings, oh feelings? God they play with my feelings, feelings, feelings, feelings, oh feelings. Why they play with my feelings, feelings, feelings, feelings, oh feelings? God they play with my feelings, feelings, feelings, feelings, oh feelings. Ẹ bá mi pẹ́ eléyìí o, the way you move that o, fọ́nà mi lórí ìlú o. bá mi pé eléyìí o ìwé inú dàtí o kò dà mí lórí ìlú o ẹ bá mi pé eléyìí o ìwé inú dàtí o kò dà mí lórí ìlú o kò dà mí lórí ìlú. Get relax oh. I for you get relax o, oh. and every day me go stand by you, and every day me go come for you. Carry relax, so I'm only I carry relax, so And every day me go fight for you I go be your soldier, I go fight for you, yeah Why they play with my feelings, feelings, feelings, feelings, oh feelings Because they play with my feelings, feelings, feelings, feelings, oh feelings Why they play with my feelings, feelings, feelings, feelings, oh feelings Because they play with my feelings, feelings, feelings, feelings, oh feelings ẹ bá mi gbọ́ eléyìí o ìwé ìmú káàtì o fọ̀ǹdà mi lórí ìlú o ẹ bá mi gbọ́ eléyìí o ìwé ìmú káàtì o fọ̀ǹdà mi lórí ìlú o ẹ bá mi gbọ́ eléyìí o ìwé ìmú káàtì o fọ̀ǹdà mi lórí ìlú o fọ̀ǹdà mi lórí ìlú o.